Audio Jungle. Ẹ káàsán o, ìròyìn ilẹ̀ yìí ló ń dé sétí gbọ̀nyìn láti iléeṣẹ́ amóhùnmáwòrán bàbá gbàgede ìmọ̀ TV. Ọláìfẹ́lúwà làwà lóníròyìn yẹn o, ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó ṣe yọ nínú àwọn ìròyìn náà olórí àwọn òṣìṣẹ́ ọmọ ológun ti orílẹ̀-èdè nàìjíríà ọ̀gágun taoreed lágbájá ti ṣe ìlérí láti gbójú ayọ̀ sí ètò ààbò ilẹ̀ yìí tó ti mẹ́hẹ̀. àjọ tó ń rí sí oúnjẹ àti oògùn lílò lórílẹ̀‐èdè nàìjíríà nafdac fi ẹ̀sùn kan àwọn òǹtajà oògùn alágbèékiri. àwọn agbébọn dá ẹ̀mí tọkọtaya tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó légbodò ní agbègbè ibìkan ní ìpínlẹ̀ plateau ṣáájú ẹ darapọ̀ mọ́ wa lójú àwọn ìkànnì wa lójú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ bákan náà lójú ìkànnì Instagram gbàgede ìmọ̀ underscore twenty two lójú ìkànnì YouTube wa bàbá gbàgede ìmọ̀ TV ẹ má gbàgbé láti subscribe síbẹ̀ kẹ́ ẹ máa bá wa ká lọ wọ̀nyí o làwọn ìròyìn tó jáde lónìí àwọn awuyewuye kọ̀ọ̀kan ló gbòde kan wípé ààrẹ bọ́lá ahmed tinubu ti da olórí àwọn ọmọ ológun ti niger delta tẹ́lẹ̀ rí asari dokubo lọ́wọ́ kọ láti má ṣe àbẹ̀wò sí i nílé ìgbé ààrẹ tí ń bẹ nílùú àbújá ṣáájú ìròyìn gbé jáde wípé àwọn èèkàn èèkàn tí wọ́n jẹ olórí àwọn ọmọ ológun ilẹ̀ yìí ni wọ́n ti kọ̀wé àbẹ̀wò ránṣẹ́ sí ààrẹ bọ́lá ahmed tinubu eléyìí tí ò di ìtẹ́wọ́gbà ìpinnu yìí náà ló wáyé lẹ́yìn tí olórí ikọ̀ NDPVF Alhaji Mujahideen Ansari Dokubo ṣe àbẹ̀wò sí ààrẹ lọ́jọ́ kẹrìndínlógún oṣù kẹfà ọdún 2023 tá a wáyé ẹ arákùnrin náà lẹni tó dúró digbí lẹ́yìn ààrẹ bọ́lá ahmed tinubu lákòókò ètò ìdìbò ìyànsípò ààrẹ tọdún 2023 léyìí tó kọjá olórí àwọn òṣìṣẹ́ ọmọ ológun ti orílẹ̀-èdè nàìjíríà ọ̀gágun àgbà taoreed lágbájá ló ti ṣe ìlérí láti rí i dájú wípé wọn yóò pèsè gbogbo àǹfààní tí yóò mú òpin dé bá ètò ààbò tilẹ̀ yìí tó ti mẹ́ẹ̀ lápá ẹkùn ìwọ̀ oòrùn àríwá ó jẹ́jẹ́ yìí lákòókò tó ń ṣe àbẹ̀wò sí ìpè gómìnà ìpínlẹ̀ sokoto ẹni tí ṣe ahmed aliyu lánàá ọjọ́ ajé monday níbẹ̀ ló ti ṣàlàyé wípé ètí wọn ò ti sí gbogbo rògbòdìyàn eléyìí tó ń wáyé ní apá ìlà oòrùn ti ìpínlẹ̀ Sokoto tó ń ti apá ibìkan ní ìwọ̀ oòrùn àríwá ó fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé àwọn ọmọ ológun ilẹ̀ yìí ni wọ́n ti dúró tí wọ́n sì ti gbáradì láti gbójú àdán sọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ yìí eléyìí tó ti mẹ́hẹ̀ẹ́ àwọn akẹ́kọ̀ọ́bìnrin tí wọ́n kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìlú Calabar eléyìí tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ òfin náà ni wọ́n jáde ìfẹ̀hónúhàn látàrí bí ọ̀kan lára àwọn olùkọ́ wọn ti ṣe ọ̀jọ̀gbọ́n Craig Ndifo fún ṣíṣe kò tọ́ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́bìnrin ní ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìlú Calabar lánàá ọjọ́ ajé Monday ni wọ́n jáde ìfẹ̀hónúhàn yìí tí wọ́n sì kígbe Ndifo máa lọ kúrò nílé ẹ̀kọ́ wọn ẹ̀wẹ̀ ọ̀jọ̀gbọ́n yìí bẹnu àtẹ́lù ọ̀rọ̀ náà wípé wọ́n fẹ́ ta epo sí àlà tòun ni wípé ìròyìn ọ̀hún náà ni ìròyìn ẹlẹ́jẹ̀ tí ò lẹ́sẹ̀ nílẹ̀ àjọ tó ń rí sí oúnjẹ àti oògùn lílò lórílẹ̀‐èdè nàìjíríà nafdac ti ṣàlàyé wípé àwọn òǹtajà oògùn tí wọ́n ń gbé kiri náà ni wọ́n jẹ́ kòkòrò tó ń jẹ̀fọ́ ti ń bẹ lábẹ́ ẹ̀fọ́ nípa pínpín oògùn fáwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá àwọn ajínigbé tó ń ti àwọn fìdíǹdí ọ̀kẹ́ alókòló ń kígbe ọ̀gá àgbà àjọ NAFDAC yìí ọ̀jọ̀gbọ́n Mojí Christiana Adéyẹyè ló ké gbàjarè ọ̀hún síta níbi ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan lórí ọ̀rọ̀ àwọn òǹtajà oògùn alágbèékiri tó ń ti ewu eléyìí ti ń bẹ níbẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún náà ni àwọn ìgbìmọ̀ lájọ NAFDAC ti ẹ̀ka ilẹ̀ o àríwá ṣe àgbékalẹ̀ rẹ̀ lánàá tí ṣe ọjọ́ ajé monde ní ìlú Bauchi ó tẹ̀ pẹ̀lẹ́ mọ́ ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ayédèrú oògùn òyìnbó yìí náà ló ń ṣe àkóbá fún àgọ́ ara ẹni. àwọn agbébọn ṣe bẹ́ẹ̀ dá ẹ̀mí tọkọtaya kan légbodò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó eléyìí táwọn méjèèjì jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ girama beco Comprehensive High School tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Riyom ní ìpínlẹ̀ Plateau bákan náà ni ìgbákejì olórí ilé ẹ̀kọ́ ọ̀hún farapa látọwọ́ àwọn agbébọn yìí eléyìí tó wáyé lánàá ọjọ́ ajé Monday alukoro fún ikọ̀ àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ Plateau The SP Alfred ló fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn Alfred náà ló ṣàlàyé Alfred ọ̀hún náà ni ò ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáyé eléyìí tí ìwádìí ṣì ń lọ lórí ọ̀rọ̀ náà àmọ́ ẹni tó farapa yé ni wọ́n ti gbére ilé ìwòsàn ti ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìlú jọ́sì fún ìtọ́jú tó péye kí n tó dẹnu dúró ẹgbẹ́ àwọn kókó ọ̀hún lẹ́ẹ̀kan sẹ́yìn àmọ́ wá sí tí ìgbọ́yìn wípé olórí àwọn òṣìṣẹ́ ọmọ ológun ti orílẹ̀-èdè nàìjíríà ọ̀gágun taoreed lágbájá ti ṣèlérí láti gbójú agàn sí ètò ààbò eléyìí tó ti mẹ́hẹ̀ẹ́ àjọ tó ń rí sí oúnjẹ àti oògùn lílò lórílẹ̀-èdè nàìjíríà nafdac fi ẹ̀sùn kan àwọn òǹtajà oògùn alágbèékiri bákan náà làwọn wá sí ti gbọ̀nyìn wípé àwọn agbébọn dá ẹ̀mí tọkọtaya kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó légbodò ní agbègbè ibìkan ní ìpínlẹ̀ Plateau ó pín ìròyìn ilé wa rèé láti lè ṣe àmóhùnmáwòrán bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n ẹ lè kàn sí wa láti ojú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa gbàgede ìmọ̀ with aláwìyé Adébáyọ̀ lójú ìkànnì Instagram gbàgede ìmọ̀ underscore twenty two bákan náà lójú ìkànnì YouTube wa bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n ẹ má gbàgbé láti sọ̀sìkírábù síkànnì YouTube wa bákan náà ẹ lè kàn sí wa lórí ìpolówó ọjà tiyín ẹ lè kàn sí wa látòrí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lójú àmóhùnmáwòrán yín tó èyí ni òpin ìròyìn ilé wa láti iléeṣẹ́ àmóhùnmáwòrán bàbá gbàgede ìmọ̀ látẹnu ọláìfẹ́olúwa lawal ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa. Audio Jungle. Audio Jungle.